يغفر لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان هذا الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها ان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار أعوذ بالله من الشيطان الرجيم والذين لا يشهدون والذين إذا رسلوا بآيات ربهم لم يخروا عليها سورة وقيانا والذين يقولون ربنا فتنا من أحوالنا وذرياتنا قرة للمتقين إماما أولئك الذين غفرت معصرهم ويلقون فيها تحية وسلاما خالدين فيها أحسن كفرهم قمر يقول الله سبحانه وتعالى إنه من صفات عباد الرحمن أنهم لا يشعرون الباطل كمواقع عباد الموتى وأعياد الكفار والمشركين والمعاصي والملائكه المحرمة إذا مروا بالأرض من باقي الأقوال والأموال مروا مرورا عابرا مقربين مقربين أنفسهم بتنزيهها عن مخالفته أخرج الإمام أبو داود

وقول الله ورسول الله صلى الله عليه وسلم أو بنظره فإنه لا وفاء لنظره في معصية الله ولا فيما لا يملكون أحدا أتوب الله الله وفي أسوان المسلمين وكما سمع النبي صلى الله عليه وسلم يوصيكم بأمر الأمر tó ti kàwá nínú àwọn tí ó ti ayé àwọn ọmọ ọmọ ìkàlẹ̀ tó tó orí gbogbo wa tó kà ní àwọn ọmọ ìkàlẹ̀ tó yẹ ayé àti ìtọ́lọ́ ọmọ ìkàlẹ̀ yóò máa ń lọ sí ìlú ní àwọn bàbá àti ìjọba náà ti bá ìhàjẹ ìwọ̀dà àti àwọn bàbá àti ìjọba ọlọ́wọ́ ọlọ́wọ́ àti ìjọba ìkàlẹ̀ tó yẹ ní ọ̀pọ̀ lórí àtọ́jú lọ́rùn sí ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbogbo ẹ̀wọ̀n náà àtọ́jú lọ́rùn sí ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbogbo lẹ́yìn ìgbà tí wọ́n bá tó gbé tán lẹ́yìn ọ̀bá tó fi tó gbé kò sí kájá nínú ọ̀gbẹ́lẹ́ ní ọdún ọlọ́run ọba kò sí kájá lẹ́yìn tí ọ̀rọ̀ ọlọ́run ọba kò sí pé ilẹ̀ wà tó wà lẹ́yìn tó ní wọ́n ti fi yẹra mo gbé lórí lórí ẹ̀wà ọ̀rọ̀ ìlú lápò ìdílé nàìjíríà mo yọ ọ́ sí ìlà ọ̀kan ní ìlẹ̀ ẹ̀wù mẹ́ta kó gbé sílẹ̀ ọ̀parí ẹ̀sìn èyí gbogbo gbogbo gbé. Dàbí ọjọ́ ìdàgbàlókùn mẹ́sì yóò láti sọ́ọ̀tọ́ ọ̀rọ̀ sí ìsì ẹ̀dá gbélé ìmọ̀ sí. Àdíọ̀rọ̀ ìdàgbàlókùn mẹ́sì yóò lóde òfin tó kó òfin tó ẹ̀jẹ̀ ká ilé ìta sí. Ó lè kan lọ́wọ́ àwùjọ bẹ́ẹ̀ sí tẹ́sì tí ó ti lọ sí àwọn ọwọ́ nípò sínú wa alẹ́ òní ìdẹ̀ra ni mo pa ní ilẹ̀ lóṣù. Ẹ̀rọ Islam ìlànà bí mo wọ́n lọ fún yín ní Islam rẹ̀. Ọlọ́pàá ló wáyé lọ́wọ́ lẹ́sẹ̀ sí ìtumọ̀ ní ìyẹ́ tó náà wà àmì ìmọ̀. Ọlọ́pàá dá a lóṣù lẹ́sẹ̀ ọ̀dọ́dọ́ ìmọ̀ ìyẹ́ bá ń lọ́rọ̀ ìlànà ìdíná. Ẹ̀jọ̀ wá wà àmì padà yóò padà ọlọ́run kò ní ká lọ́wọ́ ọ̀rọ̀ àgbọ̀rọ̀ ní ìlú àbí wájà lórí àwọn ìwà náà tó ń kó lórí ọ̀rọ̀ àṣọ. àti ọgbọ́n náà wà ní àwọn àánú owó àtọ́wọ́ bá sọ ní ayé ẹ̀ka rẹ̀. lóko tó ní bá ní ká lọ́wọ́ àtọ́wọ́ àtọ́wọ́ náà wà ní ìrìnà lórí ọ̀rọ̀ kó ti dé ìpẹ́pẹ́ yìí bẹ́ẹ̀ lọ́dẹ̀ fi mo ti lẹ̀ jọ́ ìṣẹ̀lẹ̀ ìsáàpọ̀ ètò bá tó pọ̀ lẹ́nu náà lẹ̀ sọ̀rọ̀ àti ìṣòro àwọn ilé láti àti ìṣòro gbọ́rọ̀ àti ìṣòro gbọ́rọ̀ àwọn ìdájọ́ ìṣòro ọlọ́rọ̀ ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀gbìn ó sọ̀rọ̀ ọ̀rọ̀ ó sọ̀rọ̀ ọ̀pá ẹ̀fọ́ àgàrà wa káwọn para wa káwọn gbẹ̀rẹ̀ àwọn ìlà àwọn bá yẹ kí láti ìṣòro ọlọ́run àti ìṣàwọn ọ̀gbìn ọmọ ọ̀gbìn فالله هو الله هو حليف الله الله ṣé kò kí n tọ́ náà kò sì sọ ṣé o ní fún mi tó ní kí n sọ lónà mo sọ. àlejò àti bàtà mi náà wá ìgbà ọgbà ọgbà ọgbà jẹ́ mi yìí o kò sọ ọ́. àlejò sọ fún ọ̀rẹ́ mi wà nígbà tó ń kó lónà àlejò. bájá ló fi àwọn náà kú sí ẹ̀fà. bàtà tó àwọn ìwà ọ̀gá àkọ́kọ́ ọ̀gá àyẹ̀wò àyẹ̀ká àyẹ̀ká wọn àyẹ̀. Ìtọ́wé tó ń bí tọ́rọ̀ bá lóko ní sọ òṣìṣẹ́ ọ̀kan pé ó lọ́wọ́ pé ọlọ́wọ́ àtàwọn ọmọ ìgbà. Bí ìṣe ń lọ láti kó ká wà ìkó súnmọ́ àwọn ọ̀rọ̀ bí ó máa ká sọ fún wa nípa àwọn ọ̀gá kí ni ẹ̀kọ́ ìwọ̀ ẹ̀fẹ́ bá rẹ̀ sí láwọn nígbà tí a lọ fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ káfí fọ́ọ̀mù ara wọn. ọlọ́pàá mọ̀ fún àwọn òun náà lọ́dún tó kọ̀. nígbà tí ń sọ àwọn ọ̀rọ̀ ìyá ìbára ọ̀sán ìbára ọ̀sán làwọn ẹni tó ọlọ́dún wọn ìbára ọ̀sán lè ní ìlànà òyìnbó àwọn ọlọ́wọ́ ń jẹ́ ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run ọlọ́run sọ àwọn kan tó ṣe fún àwọn àti náà fi fún àwọn ọmọ yìí ò wọ̀lẹ̀ nílẹ̀ láàyè wọn kì í ọlọ́wọ́ ọba àti ìmọ̀lọ́ ara wọn yẹn ní ọdún yìí ṣe. wọn la yẹ kí lóòrè látàlẹ́ àwọn ọmọ ọmọ ọmọ wọn ti ń pa ẹ̀mí tọ́wọ́ wà sí àwọn àti pé ẹ̀mí yẹn bọ́ sípa ó sì tọ́jú lọ sípa ara wọn yẹn. wọn la yẹ lóòrè ọdún yìí ṣe nípa ara wọn yẹn lọ́wọ́ lára ọlọ́wọ́ wa káàkiri àti ìbáṣepọ̀ àwọn àmàlẹ́ wípé wàlẹ́bí náà la yẹ kí lóòrè ìdá àwọn olùlàwọ́lì ọ̀rọ̀ ìrọ̀. Àwọn ọdẹ ilé wọn kì í sí ilé, wọn kì í lọ, wọn kì í pàṣípéètì bí táwa ti ń kọba dé nǹkan tí kò délé. Ìbáyà táwọn bá wà ní lọ́pọ̀lọpọ̀ ọba lóòótọ́ ìpínlẹ̀ ìdáwọ̀ ọ̀sùnbà pẹ̀lú ọ̀rẹ́ pẹ̀lú ìdí àyẹ̀wò Àwọn ìfọ̀fẹ́ ẹ̀rí àwọn ètò ìjẹ́ ìrọ̀rùn olùdarí ọkọ náà fi ìjẹ́ ìrọ̀ ìjẹ́ ìrọ̀ náà ọrùn àwọn ìgbẹ́ àwọn èdè àyà kálíbà ṣàmìnà tó wà bẹ́ẹ̀ ṣàmìnà kéèké ìyẹn wípé ìyẹn wà ní ìgbàgbà ìgbàṣẹ òlẹ́rí ló wà ní àyà máa ń ṣàmìnà bí mo ṣàmọ́rọ̀ wọ́n yóò sùn ẹ̀rú bá táwọn ẹ̀mí bá láyé tó tún bọ̀ ọ́ wà láyé pẹ́sẹ́ǹtì ní ṣáàbìdà omi níbẹ̀. kìí ṣe ṣàhádà àti ọ́ọ̀dù lọ́jọ́ wáyé rẹ̀. ṣe rí ọjọ́ wáyé yìí náà láàpẹ̀ ọ́ọ̀dù lọ́jọ́ jẹ́ ìlú náà sọ náà ní pé ó wà pẹ̀ nígbà tí ìsídẹ́ǹtì tó fẹ́ lárí. ìsídẹ́ǹtì tó fẹ́ ti báyìí báyìí ó wà bẹ́ẹ̀ náà láti tó ń jẹ́ ìrìnà ẹni tó wà sí. Tẹ́lẹ̀tẹ́ ìsìnkẹ́ wà ní ìkàlà ló jẹ́ ìrọ̀ṣẹ́ àmìyàn. Olàbẹ́bí sọ́lá lọ́rọ̀ náà wọ́n láyé tó mọ́ra àmàlú láyé tó mọ́ra ọ̀rá tó ó lè ní ìlànà owó ọ̀dọ̀ àwọn ẹ̀rọ àkàwà ẹ̀ wọ́n tó tó rà ṣáà Ọkọ̀ rẹ̀ ti pa lé tó rà àti tó bá lọ jà. Sókè ẹ̀ wà láyé àti ṣẹ́yìn. الشراب والذين لا يشربون الزور àwọn ẹgbẹ́ ìwò ní sí ibi tí wọ́n bá ní fọmọdéèkì ìbàjẹ́ wọ́n ti wí tẹ́lẹ̀ wọ́n ti yàtẹ̀ wọ́n ti máa ti gbé wọn làwọn sọ́nà ọ̀sọ́lọ́pàá ti tún gbé ìlú méjì pé ìlàyẹ̀ ṣàlùmọ́nà àyà ìdàmùsì wọ́n ti gbé tẹ̀síọ́ láàbò ìṣèjọba ní sọ́dún wọ́n àwọn ọ̀sọ́ ọ̀rẹ́ ìtumọ̀ ayà ẹ̀yìn nígbà tí mà pé ọ̀rẹ́ ìtumọ̀ ẹ̀yìn tó lè ṣe pé lóòótọ́ àwọn ìtumọ̀ mi bẹ náà lọ́wọ́ tó wá fún àwọn kọ́ńtíṣọ̀ àwọn ọmọ onígbọ̀ sàkó lọ́la máa fẹ́ di ìkan àyẹ̀wò àwọn ọmọ onígbọ̀ ká máa jẹ́ ìjọba tí ń tẹ́lẹ̀ nínú ìtumọ̀ ẹ̀sẹ̀ kan. àwọn ọmọ náà ló gbé láwọn ìjẹ́rìí èyí àwọn ìjẹ́rìí pé ìjẹ́rìí ẹ̀kọ́ ni ó ń wí onígbẹ́lẹ́ ẹni tá a bá tó wá kọjá bí sábà ti ń sọ tí ò dà bí sábà ti ń ṣe tí ò dà bá kó kì ọ́ lọ́lẹ́ tí ó bá wọn ní òun wà nìkan. tó o kò fi ṣe àyíká èèyàn ti àwọn ṣe fún ọ kì í fi pé ìbí ti ń sọ ọdún ọdún tó lọ́wọ́ ọ̀pọ̀ wọn. àwọn tó lọ kì í àwọn tó lọ kì Áyà ní áyà táwọn àbá àti sọ bí èèyàn kì í máa ké ìdí ọdún tọ́lọ̀ ọmọ ọba ọ̀rọ̀. Kí máa pè lọ́dọ̀? Nǹkan méjì lọ sọ fún ọdún. Àwọn ọkọ̀ sí àgbọ̀ ló ń pè é àsìkò. Àwọn ọkọ̀ sí ọdún pẹ̀lú ayé. Ọdún ayé tẹ̀. Ọdún ayé tẹ̀. Ìlànà ìlú ayé. Àyè kan kẹ́ tí èèyàn bá jẹ́ fún ayé. Ẹgbẹ́ wọ́n ṣe ìfẹ́ fún mẹ́fà lórí olóòrùn. Ní ìyàtọ̀ wáyé ìkàlẹ́ ìlú àwọn àlékún ní ìgbẹ̀rí mẹ́. Ìjọba àyè ìfẹ́ láyé ní ìgbẹ̀rí mẹ́. Pé ọmọ ọmọ báyìí ẹ̀ lágbàdé gbogbo àyè ní ìlọ nítorí kó fi bá ó tó gbọ́dọ̀ sí lọ́nà tó fi ìgbẹ̀rí. Ìyẹn ọ̀lẹ́sìn bá ti sọ̀tún àti sọ̀tún wa. Ìgbẹ́jọ́ tí ẹ bá ti ta ẹgbẹ́ èèyàn wọn kẹrù ó kẹrù sí lọ́pọ̀ òbí lọ́pọ̀ wọn ni àwọn òfẹ́ tó àti lọ báyìí nítorí pé èyẹ lọ́la fẹ́ẹ́ jọ ẹ́ tó bá ṣe pé tó bá dá ọ̀ ní máa lọ ọ̀pọ̀lọpọ̀ kọjá mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ kọjá àlùmáàlà ilé ọlọ́pọ̀ ṣe máa ta mọ́tàláṣí àìmọ́ ojú náà lọ́wọ́ àbíké ti máa. ẹni ọ̀dà pèsè tó bá yẹ kì í yé pẹ̀lú àtúrà àbúrò mi lọ́wọ́ ìyẹn gbọ́dọ̀ ní ìgbà ní ìgbà lọ kẹ́kọ̀ọ́ wá ní wọ́n ní ah, tó kú sí ti ara tààrí kò ti tààrí àkókò wà ní. Hmm? ó ní ọmọ ìyáwó kéré kan wá ní sáàrí bàbá àti kéré kan àti òjò ọ̀tọ̀ yìí yìí. bẹ́ẹ̀ yẹn bá tẹ̀lé rí fẹ́ẹ̀sì yìí gan tó sọ wípé àwọn ọba tó kó kéré bá tó bá kó kéré gbọ́dọ̀ tọ́lọ̀ bá ti kúrè kára àgbá ìlú wa máa lọ sí mọ́sálásí ẹ̀dọ́gbà tó ti tó

lára àwọn olùdáwò tó máa ń parí ìrọ́jà wọ́n máa ń parí bílíọ̀nù ẹ̀ òun lẹ́bi rí i wípé nínú sódà àjẹmí sọ́lá láàrọ̀ sẹ́lá láti sọ pé bídà àdìgbé yẹn máa máa fún ju ọ̀rọ̀jà òṣùrọ̀jà fẹ́ẹ́ dé láwẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ wọ́n wá fún àwẹ̀ síbẹ̀ wọ́n máa wá fún lálá. èyí ìgbà wọ́n jáwọ́ lọ́wọ́ ayé ìjẹ̀lẹ̀ ọ̀dọ́ sáwọn akóló rẹ̀ káyì níbi ọdún. wọ́n lọ fún àtọ́ ìjọba àti àgbà àti tẹ̀lé mi tó bá dà sọ̀rọ̀ já yóò fọ́ wà lóye rẹ̀ yóò bá ti wá tó jẹ́ olú olú ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ o lẹ́yìn náà á ta ṣe àwọn ọmọ àti àdéhùn ìdìbò tó ti wa gẹ́gẹ́ bí irú bọ́yá tó kàn pọ̀ máa àwọn olùkẹ́lẹ́ ọ̀rọ̀ láti ọdún tó bá ti jẹ́. Bí ìwọ́n àti ọ̀la ti jẹ́ ẹni oṣù ló ti jẹ́ ìgbọ̀n lọ. Ó wà pẹ̀lú àwọn ẹ̀fẹ́ tó kàn táwọn lọ, yóò kà wọ́n kà wọ́n lọ sí ọwọ́ bó jẹ kó jẹ́ rú. Ẹ̀ gbé ìwọ́n tó gbà rẹ̀ dé ìlọ́jà fún mi tó gbà rẹ̀. Ìpáàkà ọ̀nà táwọn lábá ọdún kọjá ti di pé àti ìdájọ́ ọ̀jà bíyà wọ́n ní ọ̀rọ̀ ẹ̀dá mọ̀ wọ́n lẹ́yìn àti ó pàtà ọjọ́ àwọn ogun lánlá. Ọ̀ ẹ̀yẹ́ pé ìjọba jẹ́ nǹkan ọdún náà làwọn ẹgbẹ́ ní kéèkì bá àwọn ọmọ balẹ̀. So ara àwọn ìbáṣe bá sọ̀rọ̀ máa lè pé àwọn ọdún tó jọ́ tó kékeré ọdún àwọn òṣèlú wọn ìwé ilé hmm? Ẹni tí ìwé lájẹ́ ìṣẹ́ ọ̀bàjẹ́ náà wọ́n mú sí ìkàtì yìí ní jẹ́ wọ́n kọ́ ní bí ìkàtà ń tẹ fúlọ́ọ̀dù ní iye ní ilé ẹ̀bá tó wọ́n ti bá tàbí àbẹ̀. Bí a ìbá láti lọ bí ti wọ́n ti láti bá bẹ́ẹ̀. Ẹ wọ́n ti ti lẹ́sìn kan ní iye ti ń bẹ̀. Wọ́n ti rẹ̀ wọ́n máa wọ̀ káwá àwọn wọ̀nyí wọ́n tó kúrò ìtọ́mù wọn mọ́dí ọdí wọn mú wọn wá kó bàtú ẹ̀kọ́ wọn ọkùnrin wọn wá pẹ̀lú wọn bá àwọn ọ̀rọ̀ ìlú sọ́ọ̀rì ọkùnrin tó ń bá wọn àwọn ilé ẹ̀kọ́ sílò náà wọn. nígbà tó wọn kọ́ ọdọ́dọ̀ rẹ̀ ọwọ́ aná wọn ìfẹ́ náà wọn. ilé tó wọn lè gbà wẹ̀ lórí àwẹ̀ olù ńgbà àwẹ̀ wà láàrin àwọn sẹ́ńdé láti àyà tó ń lò bí àbí ojú ẹ bá dáhùn yà bá ti ń pa ọ̀rọ̀ tó ti dájú kú ọlọ́wọ́ ọba jẹ sáfọ́rọ̀ ọlọ́wọ́ ọba jẹ sáfì ìkúbi nípa ẹ̀sìn sáfẹ́ ìṣe yẹyẹ ẹ má tó ọ̀rọ̀ mi. dàbí ìwọ́n náà tó ọ̀rẹ́ rẹ ní ọdún tó gbọdọ̀ wà nígbà tó ń sí. wọ́n bá jọ wọn kó títí wọn gbà wọn lọ sọ èyí wọn ti lọ. òtún pé kí wọ́n ti máa mọ̀. bẹ́ẹ̀ léyà ìsọ̀rọ̀ mọ̀tò bá ti mọ̀. wọ́n ti máa dáwà láyé pàpọ̀ yóò fi ọ̀ sóṣíà ọdún sóṣíà ọdún ọ̀gbẹ́rẹ́ bàbá náà kọ̀ sí sóṣíà gbogbo wọn ló tọrọ aláìsàn lè ká ṣe a ní ìtumọ̀ rẹ̀ ní pé àbọ̀ kápára wá jọ àwọn tó ló wọ́n sọ nípa àpàrà wà àpàrà ọ̀sán èèyàn ní ẹ̀yẹ́ bí ẹ̀yẹ́ èèyàn ní tọ́rẹ̀ Alhamdulillah kalau ada ibu ibu kalau ada apa ada kita ada di ibu dia ah bapak di sini. Eh, ah bapak di. Lalu dia kalau dia kalau gue lalu dia kalau dia kalau dia sini di. Ini di kalau mungkin dia di. Awak berdoa wípé ìwé ìbò ń fún ní ìdíjọ́ tí lẹ́sìn náà ìsìláàmù pè ní ti ṣíṣe ìsìláàmù bẹ́ẹ̀ òyìnbó ló fẹ́ lọ́gbọ́n àwọn bèbè ló fẹ́ lọ́gbọ́n àwọn wọ́n fẹ́ kó bá lóògùn jẹ́ wọ́n ti kó bá wọlé bí wọ́n ti kó bá wọlé bí wọ́n ti kọ̀ tó fẹ́ dà nù. ó dà bí ebi wọn wọ̀ wọ́n lára ilé ti fíríjì ó tó báyìí bó láàpù ti sọ wípé kò sí tọ́jú jẹ́ gbé wọ́n ti kó bá wọ́n bí wọ́n ti wọlé tí wọ́n là bí bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fún mùsùlùmí ṣùgbọ́n tẹ́ ó ìsìlá ó ó pa ètò pọ̀ ó sì dà ó lẹ́kọ̀ọ́ débi pé kó o lórí irun kọ́lẹ̀ tó wí ti mùsùlùmí ọ̀gbọ́n láti ní ìlú lọ ẹ́ ọba wa ti ìsìlá mọ̀ kó lẹ́nu sọ pé ẹ̀ẹ́dì ó lè kó pè táàbù ẹ̀dì ṣe pè táàbù ẹ̀dá ṣe ráúṣà nàìjíríà lẹ́sẹ̀ fún ìsìláàmù pé ìsìláàmù lẹ́sẹ̀ fún ìbẹ̀rẹ̀ ìjẹ́ ìmọ̀ òní pé wọ́n á sọ fún wa pé àdáyé ti wọ̀ ẹ̀sùn tó ti dàgbọ́ ti dàgbọ́ ti dàgbọ́ kẹ́lú. Fáṣí ìgbòkú làwọn àti ibi bí ọmọ ẹ̀jẹ̀ ń dá ẹ̀kọ́ náà tó wọ́n fẹ́ bá bá wọn mú ètò wọn lẹ́ gbàgbá làwọn fẹ́. Rọ́ọ̀dì wá ní ọ̀dà dá wọ́n tó bí bí máa wọ́n tó bí di ìlà. Ẹ má jẹ́ kí àánú ó ní nípa wọn kì í dí ní ìlànà ìjẹ̀sìn ọlọ́run. Ẹ̀mí ká àwọn ọ̀dọ́ ẹ̀dá sílẹ̀ kí ọlọ́pàá ẹ̀dá ọlọ́run. Ẹ̀yìn tó ti sì Bàbá wa bá lè gbọ́dọ̀ yìí. Ẹ òyìnbó sọ pé lọ́wọ́ ẹ̀wùn lòun ní kò sí lọ́rọ̀ ẹ̀kọ́ ẹ̀. Ẹ bá lè rẹ́mi. Sọ́jà bá ti ń gbọ́dọ̀ làbó tí ìlò fún ọtí ẹ̀ ti fipá ìlọ̀dé èyí tẹ̀ bá ti fáyẹ̀ pẹ̀lú òyìnbó pé no my delay wà fẹ́ kìlì ìgbé náà. Ẹ̀sìn lò láàmú ìlúdi nǹkan táà sọ. Ó ìlúdi nǹkan táà ṣe, ó ìlúdi nǹkan táà bìlí, ó ìlúdi nǹkan táà gbọ̀dọ̀ ṣe. Èmi tó ń gbọ́ wá ilẹ̀ é christmas ẹ̀sìn èèyàn ò gbọ́dọ̀ pàṣẹ ìlẹ̀ wá èèyàn ò gbọ́dọ̀ pẹ̀lẹ́tẹ̀ ìṣúrú èèyàn ò gbọ́dọ̀ do ìwọ́n tó bá fẹ́ pẹ̀lẹ́tẹ̀ fún ọdún wọn náà àtúnlẹ̀ sí bẹ́ẹ̀ jù ní. ẹ tó bá fẹ́ pẹ̀lẹ́tẹ̀ fún ọdún wọn àtúnlẹ̀ sí bẹ́ẹ̀ jù ní. ọkọ̀ ọ̀sán ti rẹ̀ bí káyé àmọ́ àwọn iṣu kan wọ̀ fún ara wọn bẹ́ẹ̀ ìsìláàmù náà ọ̀tẹ̀ pé ìpa reality ti ẹ̀mí ẹ̀ àti reality tó ti gbé ìwò lè àwọ̀ ẹ̀ ẹ̀ wá pé ńdàbí tọ̀tọ̀ ẹ̀ àwọn ìwé ẹ̀sìn fóònù wá sí ààyè dẹ́sìn náà di láì náà lò reality ti bá ti ṣe kí làkọ́kọ́ wù pé nídìí láì gbogbo ìgbọ́dọ̀ bá ti àwọn bèbè yìí ló bá yìí tó gẹ́gẹ́ bí ìdíyẹ èèyàn tó wà bẹ́ẹ̀ ẹ̀wé èèyàn náà ló ṣe ẹ̀yìn náà máa bá ilé ìlú bẹ́ẹ̀ ẹ ò ní kọ́ ọ́rẹ́jì ìtànà ọ̀ṣàn ẹ̀dẹ́rọ̀ ìkúlẹ̀ ìdánwò tá a bá rí ká tún palẹ̀ dáadáa ẹ̀ bá ká tún palẹ̀ dáadáa kì í ṣe kẹ́kọ̀ọ́ ní gbígbé ayé ní kábàlù kírísímàsì ẹ̀yọ̀dún ẹ̀kọ́ ní yẹ́pẹ̀lẹ̀ gbogbo kírísítẹ́nì padà wá lórí ìjọba ọ̀bá ìjẹ́ ti Bàbá àgbẹ̀rẹ̀ bọ́ ṣùgbọ́n àwọn àká. Lásìkò àlẹ́bí sábà máa ń wọlé ìwọ̀sẹ̀dá àwọn tó yẹ ìbẹ̀ wọ́n sì lọ́wọ́ wọn tó ń ṣe àbí. Báwo ni wọ́n máa tẹ̀lé lọ́dọ̀ ìpàdé mọ́jìlẹ̀? Mọ́jìlẹ̀. Èmi ò wá ní mọ́jìlẹ̀ àtàkẹ́ dé ìmùsùlùmí àwọn àwọn àdá àpapọ̀. Dáadáa tó bá ti ka ṣe bí òṣèlú bá wá ṣe ìbára àti tó lẹ́rù ìjọba ọba ìjọba ìṣe. Ìjọba ìṣe. Tọ́wọ̀ jábárì fẹ́bárì máa yìí ó sì dé ìlú lè pàdé ọjọ́ fúnra wa ìṣòro wa kékeré tó fi wá lóòótọ́ ó gbà sí ibi inú ẹ̀kọ́ àlẹ́kọ́ ẹ̀ ń jábọ́ kẹlẹ́gbà kẹlẹ́gbà kẹlẹ́gbà bàbá jẹ̀ yóò fi lé ìkọ̀ kọ́dà lóòótọ́ ọ̀sán ọjọ́ bá sọ́ndé ẹ̀ ọjọ́ tó ń bọ̀ mọ́ndé ọjọ́ tó ń bọ̀ mọ́ àbí kéyàwó á ní wọ́n ní wọ́n fẹ́ sọ oṣù fún ọ àbẹ́fẹ́ tó ta sáà ẹgbọ́n a ní àwọn tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n ń lò kì í ẹ̀sìn ni wọ́n fi ń ṣe ẹgbọ́n mi ẹ̀sìn kọ́ ni wọ́n fi ń ṣe wọ́n fi ń ṣe ọ̀rọ̀ gbígbé ayé wọn náà ìgbà kí ló lè bá bá òun náà lè lò ó sì dẹ̀ sílẹ̀ ní ìjọba tó pọ̀. ẹlẹ́ẹ̀kejì abaláwọ̀ kan ní wọn tó fi gbé kó bàbá àti ìlú báńkì òun nàìjíríà end December bá business ẹ̀ parí December ló parí ọdún òun náà ni yóò ti dáàbò irú kí ni kí ìtàn bá wọn ṣiṣẹ́ wọn kí ni fún náà ìtàn wọn náà wọn. wọ́n ti jẹ́ kí ẹ̀kọ́ lóko December ló wọ́n ṣe àwọn. wọ́n ti jẹ́ kí ìlẹ̀ wọn. ìtumọ̀ mi lọ wípé ó láti gbogbo àwọn àmọ́ ìjẹ́rìí wọn bá ẹgbẹ́ yẹn kò tẹ̀sẹ̀ torí wípé àtẹ̀wọ́n náà ti gbà lẹ́sẹ̀ mùsùlùmí láwùjọ wa ó bá ti fẹ́ bá lọ bá lọ bí ṣe ń wáyé. ẹ bá wọn lọ sí ìlànà pọ̀lù wọn bá ṣe ìdìbẹ́mbà sí nọ́vẹ́mbà yìí bá ní ìdè náà ló kù kiri ìṣirò ó ń gbé kiri ìṣirò pé orí wọn kọjọ ẹ̀ fẹ́ṣà ẹlẹ́kẹ̀ẹ́ta tábùkọ̀ lọ́wọ́ lẹ́nu òní pé alẹ́ láàrin ìlú ẹ̀ àti àjà pẹ̀lú àwọn tábàjà lọ́dọ̀ọ́ tó fi dá sẹ́yìn ní fúnra ní nǹkan tó le. ẹbí èdè lọ́wọ́ ẹ bá ti pé èso fún èso lọ èso ẹ̀ fún àdéhùn christmas tó sẹ́yìn fún èso christmas. àmọ́ ìdí náà mọ̀ tó lọ lórí ayé kí hmm? ẹ bá yẹn ra ìyá òkè tọ́jú bá ti bẹ́ẹ̀ parí àwọn èèyàn gbọ́n ta á ọdún tó bẹ́ẹ̀ parí ìdí fún ìrìnàjò bẹ́ẹ̀ tó lè fún wa. láwùjọ àwọn pẹ̀lú àtàlù yìí bá yà. tọ́ ẹ̀rẹ̀ kẹ́ ẹ ní láti rọ̀ sí sáré orí pé títí máa ti wà náà wá sáná káàkiri tó náà wá sáná lọ́díìsì rẹ̀ àbótaná bíṣọ́ọ̀bù rẹ̀ àbótaná bípọ́ńpé rẹ̀ àbótaná pàṣẹ rẹ̀ ní káfíń rò pé à ah, táwọn títà kan ti bínú òkú pé ẹ̀ bínú wọn o wọn ò ní bínú kó bá fẹ́ kọ́ lówó fún wọn lóògùn wọn lówó má tàná o má tàná ọgbọ́n bó bá ti tàná kò tẹ̀lé wa ká ti pẹ̀lú àwọn tí ìṣòro ní tó bá bá ṣe dáadáa wà wá ní àdéhùn ìjà tó máa rújọ́ lọ́wọ́ Allahumma salli ala Muhammad. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa sallam. Láti kọ́ òní pé bàbá lábàá tó jẹ́ kó tí ìṣòro sílẹ̀. Ká fi dáadáa sí bàbá ṣe lágbára. Bí báwọn tàbí àtẹ́jú sọ̀rọ̀ máa ń fẹ́ lọ́nà. 肯定打得到的啊，让大家都得到同归。一句评价让里面光看，然后靠近什么方面？哎，当然也是对，谁让我去玩的？或者是我房，要不然我收。àwọn tẹ̀lé lọ sí ìsàmù ti dáa tó lọ́jọ́ bá wọn àwọn mùsùlùmí bá láàrin wọn àwọn wọn olùkọ́ bá ní mùsùlùmí tó yọ. lọ́wọ́ bí ìgbà tó bá wọn lábá pọ̀ ní ìpínlẹ̀ Morocco ní lára ní wọ́n lè bábá tó wọ́n Islam ti dà sí láwọn dáadáwò ìdíkọ́ bá tó ká ju ẹni tí wọ́n lára àlẹ́dá sí lọ. So àdáwọ̀ máa wù láti gbé Egypt ẹni tá ìgbà tí wọ́n lọ ọmọ rẹ̀ ọmọ ọ̀dọ́ rẹ̀ tó jẹ́ pé kábà tó fẹ́ rán. Yóò wá sọ fún pé a so ifá láti gbòòbí lẹ́ràn. Ẹnu yóò wá ní àlèyàn fún ìyàwó nímọ̀ ni bẹ́ẹ̀ yóò dà bẹ́ẹ̀ yóò lápò kan tó ń bí sọ̀rọ̀ ti fádà dúgbò mi lára abẹ́ẹ̀mọ́ abẹ́ẹ̀ ti gbọ́ ní kéé wọ́n bọ́yá pẹ̀lẹ́ tẹ́ o àlèyàn òun bí ìgbéyàwó ní ìyàwó tí ó wà wọ́n náà ní yóò wà sí ìbínú kò yẹ kòkò tó sàtọ́lẹ̀ pé tó àgbá ìgbé tó àgbó ìṣẹ̀lẹ̀ pa aládùúgbò mi kọ́ra tó mọ̀jẹ̀ sòrí pé kí n ṣe dáadáa sí i láti àná láti ẹ̀dáwó fẹ́ ìwà rẹ̀ tí kò tó tó wáyà bá ṣé kó ṣe pàtàkì pé ìjọ tí mo bá ń jọba ìwé ní ìlú òde nínú owó mi bára ní olùgbà yìí. àti ìdí mo bá jọ kàn ó ti dúró jẹ kí ṣe mùsùlùmí ọjọ́ tó wá ṣe dé lóòótọ́ láàárín ọdún kan ọlọ́run bá kẹwàá káwa láti wà ṣe dáadáa bá tẹ̀lé kéṣe tó bá ní ìdí orí ọkọ̀ lọ́rọ̀ hmm, tó bá ní ìdí ìgbà ò ń bọ̀ láti fi iṣẹ́ fún mi wáyé hmm, ó wá ní ìdí ìdí ọkọ̀ lọ́rọ̀ ó sì ń sọ sọ́kà sí àgbàdá lọ́dọ̀ tó bá ti jọ́ tọ́tọ̀ rẹ̀ bá dé tó bá fẹ́ kẹ̀ ẹ̀dẹ́ tó bá kọ́ sí àgbà nílẹ̀ ìṣòfin ẹ̀ṣọ́ dàní. ṣùgbọ́n wa àmọ́ ilé ẹjọ́ ni àmọ́ ẹjọ́ àìsó ìwà dáadáa wa láàrin àwọn èèyàn tí ó ti mọ̀ ṣùgbẹ́ kọ́ lóun wá tó dé. Níjọ́ tí wọ́n bá dé bọ̀ wò, àwọn àti ìwé mi mo ní ilé ẹ̀dá àgbàgbé ìbámu kí ní èdè. Ìyẹn dáadáa ò sùn lówó ọdún ó dé kò lè kò tẹ́lẹ̀ ìrìn lọ́sọ̀tọ̀ ìbájú. Èyí sọ pé èèyàn sọ ọkọ̀ sọ fún tàbí ilé ìdájọ́ lórí palẹ̀ ni. Ilé ẹ̀dẹ̀mọ̀ iye wa tó bá tàbí ìmọ̀ kéde wa tó bá ti kẹsẹ̀ nípa. Níjọ́ wo ni wọ́n ní wọ́n wọ́n ti gbélé kan ọdún òkèlè ọ̀gbìn ọ̀rọ̀ ní ìlú kan kí ẹ̀rọ bá kí wọ́n lè gbélé bá ìdá àdá ìgbé kalẹ̀ ẹ̀gbọ́n tó lọ́kọ́ láì wọ́n bá lóun lóyún bá àìgbé ìgbẹ̀ka kalẹ̀ ọ̀pẹ̀ ẹ̀kọ́ tó lọ́wọ́ ní àìgbé ìgbẹ̀ka kalẹ̀ tó tó wá àìgbé ìgbẹ̀ka kalẹ̀ ó kù dájọ́ kan náà gbọ́dọ̀ àìkún àìkí àìsẹ̀lẹ̀sẹ̀ bọ́bá wá kí ó ọgbọ́n tó ti ọ̀la àrọ́ ti ti ọ̀la ọ̀la ti ti ọ̀la rẹ̀ ó lè fi ó lè fi òkùnkùn kí ọ ó lè fi mọ́lẹ̀ kí ọ yóò fi lé kí ọ bá ẹ̀kú gbé já àtàkùn ọ̀la dé dáa ní kí ẹ̀ka ẹ̀ka ọ̀la ṣé o ti wí lọ́sí ọ̀ ẹ̀kú gbé já ti di ẹ̀kú bá lọ́wọ́ ọgbọ́n abẹ́rẹ́ náà bá wọn lọ́wọ́ káwọn ọ̀la ó ní ibi táwọn òṣèké dá ní táwọn òṣèké lẹ́yìn kankan lẹ́wọ̀n kọ́lẹ̀ ní fìlà áwọ̀ bá ń sọ̀rọ̀ sí fìlà áwọ̀ kò ti jọ́ gbèsè ayé àìsàn tó bá bá mi bá bá ta àlàyé tó àti tó àlàyé tó bá yà tó àlọ́ ọ̀dọ́ náà tó bá bá ta àlàyé tó bá bá fi kà bá ta ọ̀dọ́ kan náà. Ṣùgbọ́n tó báwo èèyàn bẹ́ẹ̀ jẹ́ pé wọn mú òde kí wọ́n rí pé wọ́n ta ẹ̀sẹ̀ wọn tó gbé wọn bẹ́ ilé ayé. Àbúrò àwọn ọmọ ọ̀dọ́ ọjọ́ bẹ̀rẹ̀ ìṣẹ̀wọ̀n sábà tó sábà bẹ̀rẹ̀ ìṣẹ̀wọ̀n tó ń sùn. Ọkọ̀ àbára àwọn tí èdè ọ̀rọ̀ lẹ́bà sábàbọ̀ nípa wọn pé àwọn orílú àwọn ọ̀nà ọkùnkùn lágbàtà ní ìkó rẹ̀ ní ìkọ̀nà rẹ̀ pọ̀ ní ìkó rẹ̀ pọ̀ pé ìtọ́jú ní òye ìrẹ̀ sábàbọ̀ sábàbọ̀ àwọn òye ìdè èèyàn kó má dáa bò yóò ní ẹ̀wọ́n àdé èèyàn kó má lò ó àdé èèyàn kó má rẹ̀ àdé èèyàn kó má rẹ̀ ṣe àdé èèyàn kó má jẹ́ lọ́wọ́ àdé kó má ṣe lọ́yà yóò lérè ní pé tí ìjọba ti tẹ̀sọ̀ ọlọ́run àyè òkú. ẹni wọ̀n tó bá tó àwọn tókè tó wọlé lọ ọlọ́run náà wọ ìlú náà fún ẹkú rí i. lẹ́yìn ìgbà tó yẹ bàbá mi tó lọ́ọ̀ wáyé láti wá ìlú ọ̀gbà tó kánókè ẹ̀yọ̀ tó wá ọwọ́ àdìgbé níjọ́ tó máa wá sọ bí ìjọba wá fún wa ní nǹkan kan káàkó sọ pé wọ́n fún wa wá ní ìtúlẹ̀ ká ṣe àwọn afá àpẹjù rẹ̀ àwọn ọ̀la àlọ́ ọ̀rọ̀ ọ̀la àbàtọ̀ kí ní sọ àwọn bàbá àyíká àwọn bàbá àyíká àwọn bàbá ìjẹ́ra bí àníkà àwọn bá ṣe tó bá ṣe nǹkan tá bá fún wa nǹkan tó kọ́ bá wà láti jẹ tí èdè ìgbàgbà kan ń mí ráyé indomie spaghetti gbogbo eléyìí ó lè tó báwọn tó kú wa yìí náà tẹ́lẹ̀ wọn kì í ṣe ẹni tí máa ń bí ọ̀tá àti islam ti gbà tó ń gbọ́dọ̀ wọlé àwọn kékeré kan bẹ̀rẹ̀ òbí ẹ̀dẹ̀ islam ṣùgbọ́n wọn gbé ìrìnàjò lọ ìwé ìkàlẹ̀ kọ́lá ìgbà kò ní bẹ́ẹ̀ omi omi omi tó ń tẹ̀wọ́ aláfilé rẹ̀ ẹ̀ kọ́lá ló gbà. ọkọ tó ilé ìgbà ìwọ bá ní ara gbogbo tọ́lú ìjọba ni yóò gba gbogbo wa yóò kọ́ ọ̀rọ̀ àbáyé yóò wọ́n ní wọ́n sọ̀rọ̀ àbáyé yóò gba gbogbo yóò gba dáàpọ̀ rẹ̀ yóò gba dáàpọ̀ rẹ̀ lọ́dọ̀ lágbájá lọ ọ wá jọ pé má dìde lọ́dọ̀ fún ṣọ́ọ̀ṣì rẹ̀ yìí lọ sí ó lé gbogbo èèyàn lónìí wá bọ̀ wá wọ́n lọ́wọ́ àwáyé ìbílọ̀ náà ti bọ́ ni lọ́wọ́ fẹ́ ọmọ kan bí ti lọ́dà fún mi kọ̀ọ̀rọ̀ àwáyé ìrẹ́ lọ́kọ̀ bẹ́ẹ̀. àmọ́ tó bá ṣe pé aládùúgbò tàbí alùpàdé sọ tó ṣe pé ẹ̀tọ́ ti dáadáa fúra yìí kì í ṣe púpọ̀ tààtà ti ń ta ẹ̀ mọ kan bí ti tẹ́lẹ̀ tó mọ̀ gbà ìwọ́n àmọ́ fún lẹ́yìn tó ṣe ẹ̀dá tó bá ti jọ ọdún rẹ̀ lọ́pọ̀ lè kà gbà. Lẹ́tà ló lọ rẹ̀, òun ni pé orí ti kù tó níye, mẹ́ta lọ́pàá tó ti lè kù, àti ètò ṣe òun ọ̀rẹ́ ọdún. Bìlíìfù tó ní ní bílíìfù tó ní pé ń jẹ́ náà, òun ló wọ́ ìgbà tí ó Tòun tó ṣe ní olóòtú ọ̀rọ̀ òun branches yìí ni òun dé orí ìlú kò gbàgbà sọ̀rọ̀ wọ́n ẹgbẹ́ ẹgbẹ́ bá ní kú àpọ̀ ẹgbẹ́ tó ń sọ̀rọ̀ ẹgbẹ́ gbà àwọn bá gbàgbọ́ ẹ̀sìn nìkan náà ní pé bá ẹ̀sìn ọdún òye o èyí kà ní kó ṣe ìwò àpèjọ ọdún ní ìlà ọ̀dọ́ ẹ̀ ẹ́ ìdí ìlú sọ́rọ̀ gbà tó bá tẹ̀lé kọjá ní mẹ́ta ní mẹ́ta àpò tó àti gbà ní mẹ́ta ìfọ́nà kó ó sì máa ti ká àkọ́bí àlà níta bá ti sọ̀rọ̀ kan fún yọ lóṣù tó rà ọlọ́run tó dára fún ọjọ́ ọ̀la tó náà sọ̀rọ̀ sílẹ̀ ká Thank you.